ká sọ tòótọ́ èèyàn rẹ̀ lọmọ aláàjà o aṣíwájú bọ́lá tínúbù láàrin ọ̀sẹ̀ kan péré ìpínlẹ̀ méjì ló gbowó ńlá gbẹ̀mú gidi lọ́wọ́ aṣíwájú bọ́lá ahmed tínúbù ó fún wọn ní sanfara àádọ́ta mílíọ̀nù ṣáǹdì ó fún wọn ní náíjà àádọ́ta mílíọ̀nù ṣáǹdì kó tóó dìgbà yẹn ló ti ń yàwó lùwọ̀n katsina ní kánò àtàwọn ìpínlẹ̀ míì ilẹ̀ haúsá níṣẹ́ ló sì dàbí pé buhari ọdún 2023 tó ń bọ̀ yìí àwọn haúsá fúlàní ò gbádùn bẹ́ẹ̀ o nítorí pírígidi owó wọn ò rí gbà lọ́wọ́ ọmọ aláàjà aṣíwájú bọ́lá ahmed tinubu ọ̀rọ̀ náà kàn ti dìjà ni o inú ń báwọn èèyàn nílẹ̀ yorùbá ń bí wọ́n ní ká síwájú pín kinní náà kó kárí náà àbí báwo lọ̀bọ̀ ṣe sorí tí náà kí ò ṣe kéèyàn máa jù wọ́n mílíọ̀nù mílíọ̀nù kiri ilẹ̀ haúsá kó wáá máa juwọ́ sí wa ń bí ìyẹn ò lè ṣeé ṣe ohun táwọn èèyàn ń sọ nìyẹn àwọn kan ti bínú tẹ́lẹ̀ pé Tinubu kì í fún wọn lówó bí jàǹbá bá ṣe wọ́n nílẹ̀ Yorùbá wọ́n sọ tìrú ìgbà tí wàhálà bá wọn ní gàngàn àti ńgbà tí jàǹbá ṣẹlẹ̀ ní ṣáṣá ṣùgbọ́n ká tiẹ̀ pa gbogbo yẹn tì owó tuntun tí tinubu ń pín kiri ló ṣẹ̀ṣẹ̀ ń báwọn èèyàn nú pé kò pín kinní náà kárí rárá ṣùgbọ́n o tódòdó bá wà ń bẹ̀ ká sọ òṣèlú burúkú òṣèlú kan náà tó ti nàìjíríà dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ ikú ń bi tá a wà yìí irú òṣèlú bẹ́ẹ̀ ni tinubu tún bẹ̀rẹ̀ yìí o òṣèlú tí ó gbójúlé méjì tó ju owó tí wọn yóò fi tàwọn èèyàn jẹ lọ bá bá jálàánú samaria bó ti bẹ̀rẹ̀ sí í ṣe yìí ńbo ló wà látọjọ́ yìí wá kí ló dé tí ò ti bẹ̀rẹ̀ sí yípo àwọn ilẹ̀ haúsá kó máa fún wọn ní nǹkan ààbò ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé yà ń jẹ wọ́n ń bẹ̀ ni báwo lèèyàn ó ṣe jí ń kùtùkùtù pò ń fẹ́ dupò ààrẹ tójú àkọ́kọ́ tí ó wà lọ́kàn ẹ̀ láti máa háwó kiri fáwọn èèyàn kó máa ṣe ṣínṣìn tí wọ́n lorúkọ ẹ̀ mọ́ kiri kó máa ra research card fáwọn aráàlú nítorí ó fẹ́ dà rẹ̀ ọlọ́gbọ́n gbọ́dọ̀ mọ̀ pé irú ààrẹ bẹ́ẹ̀ ń bọ̀ wá jalè ni ẹ ti ẹ̀ jẹ́ ká ti bí ìwò ná àwọn ẹni tí ó bá wa ṣiṣẹ́ àgbàṣe kó bá wa ṣiṣẹ́ ká sì fún un lówó ṣùgbọ́n ẹni tá a fẹ́ gbéṣẹ́ fún ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí fún wa lówó tó ní ká ṣàgbà ká ṣàjẹ́ kí iṣẹ́ náà bọ́ sóun lọ́wọ́ ta ni ò wá ní làákàyè pẹ̀lú alágbàṣe bẹ́ẹ̀ fẹ́ kó wa ń lé lọ ni kí ni Tinubu ń hówó fáwọn èèyàn sí si àwọn náà ni wọ́n kóró òṣèlú báyìí dé o ṣùgbọ́n bírú òṣèlú bẹ́ẹ̀ bá ti ẹ̀wà tí wọ́n ń ṣe kò yẹ ká bárò aṣíwájú bọ́lá tìǹbù bẹ́ẹ̀ kó tọ́ sí i rárá ni òun gangan ló yẹ kó wà ní òṣèlú pólóṣèlú kan ò gbọ́dọ̀ torí ìdìbò kó máa hówó kiri ìwà àbàjẹ́ gbáà ni olóṣèlú tó fẹ́ jalè nìkan ni ó máa ṣe bẹ́ẹ̀ àbí níbi tó ti ráwọn owó tó ń ná yìí ṣé ò ní dówó náà padà síbẹ̀ mọ́ ni irú èyí tí Tinubu ń ṣe kiri yìí pàápàá ó máa jẹ́ káwọn èèyàn béèrè pé níbo lòun náà ti rówó tó ń ná gbogbo èèyàn ló gbà pé owó èkó ni jàgàbá náà nítorí wọn ò mọṣẹ́ ẹ̀ tó ń ṣe gan látìgbà tó sì ti gbéjọba sílẹ̀ lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn kò sẹ́ni tó gbórúkọ iléeṣẹ́ ńlá kan tí Tinubu gbógun lọ́gọ́ àwọn èèyàn sí tí wọ́n ti ń ṣiṣẹ́ ajé tí wọ́n sì ti ń rówó bẹ́ẹ̀ bó bá jólówó ńlá ni lóòótọ́ ohun tó yẹ kó ṣe nìyẹn bó bá dálé iṣẹ́ rẹpẹtẹ sílẹ̀ tógun lọ́gọ́ èèyàn ń ṣiṣẹ́ ń bẹ̀ báwọn èèyàn ṣe ń ṣiṣẹ́ ní Cadbury tí wọ́n ń ṣe ń Coca-Cola seven up Nigeria Brewery First Bank àtàwọn iléeṣẹ́ ńláńlá bẹ́ẹ̀ tàbírú èyí tí Dangote ń ṣe kiri yìí àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ níléeṣẹ́ wọ̀nyí ni ó máa pariwo orúkọ ẹ̀ kiri wọn ò máa léèyàn rere ni tàbí lónìí yìí báwọn olówó ńlá bíi ṣùbọ́mi balógun rasaki ọkọ̀yà bàbá jẹ̀bù oyinjọ́lá yẹmi michael denuga fẹ́mi ọ̀tẹ́dọ́lá àtàwọn rẹpẹtẹ bẹ́ẹ̀ bá jáde tí wọ́n ń fọ́n mílíọ̀nù mílíọ̀nù káàkiri ilẹ̀ haúsá kò sẹ́nìkan tí ó béèrè pẹ̀lú iṣẹ́ wo ni wọ́n ń ṣe nítorí gbogbo wa la mọṣẹ́ wọn àwọn ò tiẹ̀ wà ní náwó tiwọn bẹ́ẹ̀ nítorí àwọn ṣiṣẹ́ rówó ni Tinubu nìkan ló lè nàró owó bẹ́ẹ̀ nítorí owó òṣèlú lòun ń ná owó yín náà kúkú ni owó ààbò lòun fi ń ṣàbò lálejò bí bẹ́ẹ̀ bá sì kọ̀ kí Tinubu jáde kó sọ iye àwọn iléeṣẹ́ rẹ̀ fún gbogbo aráàlú gbogbo nígbà náà làráàlú ó kan sáárá sí i tí wọ́n sì kí ipò kùnàwó ṣùgbọ́n ká máa háwó kiri nítorí òṣèlú yìí kì í ṣohun tó bá gbà mú mọ́ àwọn aráàlú ti mọ̀ pẹ́ tàn ni ẹ sọ fáṣíwájú kó jáwọ́ ń bẹ̀ o ohun tó fẹ́ ṣe fọ́mọ nàìjíríà gan-an ni kó sọ kó lóṣèlú kan má fowó tàn wá mọ́ o ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí